وإن من فيحكم فيها والله مما كنتم تكتمون فقل لهم بها كذلك पाड़े वाली òun ni tí ọlọ́run ọba tó là rẹ̀ ká títí ràn wá létí kí ń sọ̀rọ̀ fún wa nípa ọ̀nà míì tọ́lọ́run ọba tó gbà sàánù àwọn ìṣòro yìí kí ló fẹ́ lẹ́yìn ohun tó fà á òun náà lọ́wọ́ ọba tó là ká ló fẹ́ sọ fún wa yìí ọlọ́run àbọ̀ ọmọ tọ́lá rẹ̀ dá ọlọ́run kí wọ́n lọ pa abu màálù kí wọ́n ló bí pípa abo màálù àwọn amẹ́nubà díẹ̀ lánàá ààtò mẹ́nu débẹ̀ lórí lágbára ọlọ́run ọlọ́run àbọ̀ ọmọ tọ́lá rẹ̀ dá ó ní wáyé kọ̀tà ìfúnnáfà ń hájà rà kó fi. فيها وإن قلبتم خمسا وتتعمقتم فيها والله مخرج ما كنتم تذكرون والله مخرج ما كنتم تذكرون ọlọ́run ọba ọba tó láàrẹ́ dáa ó bẹ̀rẹ̀ láti fi wípé òun ní káwọn ọmọ ìṣòro yìí kí wọ́n pa màálù ọ̀sẹ̀ gbogbo ara tí wọ́n fojú ànágbà wọn sára tí wọ́n fi dá tí wọ́n fojú rẹ̀ rí. ọlọ́wọ́ ni wàá yẹ kọ́kọ́ táyé tó nà sá ẹ rántí ìgbà tẹ́ ẹ pa ẹni kan nínú yín fájá ọkùnrin ìhà tẹ́ wọ́n lè fi síra yín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onítàfsí wọ́n wọ̀ wípé kí gan ìṣẹ̀lẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ ibì kan bẹ ẹsẹ wípé tí gbogbo wọn ń sọ ibẹ̀ ní lọ ó náà ní wípé ẹnìkan bẹ nínú àwọn ìsọ yìí olówó ni ọlọ́run ọba kẹ wọ olówó wọn bá wọn àti ní wọn sì gbélé lọ́pọ̀ jù náà wọn tàbá sí i. ìgbà tó wá ní owó ọ̀kan nínú àwọn ẹbí ẹ̀ wá wọ̀nyí bíi fúlánájọ́ wá ní kúmọ́ ni nítorí pé kò bímọ kò sì sóbò láyé wọn ọwọ́ àwọn ọmọ ẹ̀ tó tẹ̀lé bá tó kú èmi náà ní àbájọ náà náà ìgbà tọ́lọ̀ bá wá já lára ọlọ́run wá mọ̀ lẹ́nu ẹ̀mí rẹ̀ wá mọ̀ gígùn ẹ̀mí ẹ̀ yìí ni wọ́n rí pé tí ó wà ní ikú mọ́nà ah, lọ́ba tí wọ́n ayé àwọn bá ti sùn ní o nítorí wọ́n fẹ́ jogún ẹ̀ wà lọ́pa ìgbà tó pa tán nínú àwọn ìgbà wa míì ó ti ẹ̀ kọ́kọ́lọ́kọ́ alimami ibn ní Israiliyati ni ó wá gbé ó lọ sínú ọ̀nà ẹnìkan torí ìkànnì bá a ní ẹni wọn lọ pa á ìgbà tó dà á ọjọ́ kejì òkú lẹ́nu ó bá lẹ́nu ẹ̀ma àwọn yòókù tó kù nù fámìlì rẹ̀ wọ́n dìde fún àwọn ọba fámìlì ilé ìlú ta eléyìí náà ló wọ̀ bọ́ mẹsẹ̀ àwọn fámìlì rẹ̀ náà dúndú pé àwọn ọ̀ràn ọ̀yá àwọn lọ́wọ́ wọn àti ipa wàhálà bàjẹ́ ọba fẹ́ dògún yọ̀rọ̀ nǹkan ní wáyé fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ti gbàgbé ẹgbẹ́ nìkan nínú yín fàdáwà tó ń fi ha tẹ̀ wá kì í síra yìí ẹ wá ń tì í síra ni àwọn ẹlẹ́ni rárá àwọn akọ àwọn tàwọn bá wà kọ wọ́n wá ń wá ẹ ní ọ̀pá káàkiri ìgbà tí wọ́n wá ń wá ẹ ní ọ̀pá tí wọ́n wá lọ fún bá ìlẹ́nu wa Musa àlẹ́ ìṣọ́ra ní ọ̀sán alẹ́bí Musa wá ní ọ̀dà ẹ̀jẹ̀ báyìí bọ́ ọlọ́run léèrè ọlọ́run bá wá sọ fún yín pé ẹ̀ lọ́pàá máa ń lè. ẹ̀jẹ̀ amẹ́kọ̀ọ́ kan bẹ̀ yẹn anábì ọ̀hún sọ̀rọ̀ sọ fún ọ wípé mo ti mọ̀ pọ̀pọ̀ ẹni ọ̀pá ni àwọn afá àtàyè òde òní táwọn yẹn bá kúrò nǹkan báyìí lọ ọ̀dọ̀ àwọn ní ọjà fámìlì wọn lù ẹni ó kú fún rẹ̀ gan lẹ́yìn ẹ̀kún ọ̀lọ́wọ́ sí i ní ẹnìkan ń bẹ́ẹ̀ nu fámìlì yìí jẹ́ ọ̀gá kò sì kúrò púpọ̀ òdúdú kò sì pupa obìnrin ìbàdàn ìyá ṣẹ̀rí nù ìyá àṣẹ̀rí ọba jàjẹ́ wọ́n dàgbà fún mi fámìlì wọ́n lè sọ olùbéèrè pé á ẹ̀gbọ́n ìyá rẹ̀ wo ní gbé bàná ẹ̀gbọ́n ìyá rẹ̀ tún gbé bàná ìyá àti ìyá ń tà ní á ah, ìyá ọlọ́bẹ̀ ẹ̀mú lọ́dọ̀ ẹ̀ ọkàn gẹ̀ẹ́sì ni ó yóò dàbá lónìí adájọ́ mo sọ ọ̀sọ́ fún ọmọ ẹni tó pa ó bẹ̀ lọ́wọ́ balẹ̀ ó wà lọ́wọ́ balẹ̀ ọlọ́wọ́ tó wá sọ ní ọ̀pá ọlọ́run sọ lọ́dọ̀ àwọn tí wọ́n sọ fáwọn ọmọ ikọ̀ ọkọ̀ ó jìbìtì ni wọ́n wọ́n á sì ní lẹ́nu fìdọ̀ torí já wọn lò arábìnrin sáwá ní ọlọ́run yẹn pa màálù ìtí wọ́n mi lọ pa fún màálù kan jẹ́ẹ́jẹ́ wọ́n bẹ̀rẹ̀ ìwé oríṣiríṣi àtàlàyé lẹ́nu lánàá ọlọ́wọ́ ni ẹran tí ìdẹ̀ra tá a ṣe gbogbo yẹn bá fẹ́ pa ayé tàbí ìbá sọ láàánú wa bóòlù ọlọ́run ti ṣàánú náà ọlọ́run ẹlẹ́tì ìgbà tẹ́ ẹ pẹ́ nìkan nínú ilé máa ń dá tó ń fi hà wà mọ́ ọlọ́run jẹ́ ń fi pamọ́ ìjọlọ́run tó tù ká ìjẹ́ ń fi pamọ́ torí wípé ẹni tí kọ́kọ́ ń pariwo ti ń fara ya jù ó ní ẹlẹ́ni ọ̀pá ẹ̀ ogologo ìlẹ̀ ẹ máa wà lórí táwọn bá sábúrú àwọn onímọ̀ àgàgà òkè ọlọ́run bá wọn kọ́ láàrin táwọn ní pé tẹ́sẹ̀ ní wípé ẹ wá máa lù lọ wọ́n wá ní máa lù wọ́n pa ọlọ́run tó sọ́dọ̀ kì fọ́dọ́rọ̀ ẹ̀húnwó ọlọ́run wọ́n pa màálù obìnrin náà abo màálù ṣùgbọ́n máa dá sí àfààní ọ̀fẹ́ ìpẹ́lẹ̀ ṣe ṣùgbọ́n wọ́n ṣe lágídí mo wá sọ fún aláàánú pé ibo ni a ti rí màálù àbí bẹ́ẹ̀ kọ́ ni àti gbàgbé níbo ni a ti rí màálù àwọn sọ̀tọ̀sọ̀tọ̀ àti nínú àwọn ìṣòro ìyá tí ò ṣeé pè nírọ́ tí ò ṣeé pè lóòótọ́ ṣùgbọ́n tí ń bẹ nínú àwọn tí wàá tọ̀ sí àwọn kan bẹ́ẹ̀ eléwé pupa ni wàá fi tàwọn eléwé pupa lẹ̀ èyí mú tàwọn eléwé funfun wọ́n ní ẹnìkan ń bẹ ó ní bàbá ìwà máa bá bàbá rẹ̀ tajà wọ́n bá bàbá rẹ̀ tajà bàbá rẹ̀ ó wá ní màálù dandan ní máa ta bàbá yóò ní kankan aláìní náà ni wá ní màálù kan màálù yìí ó ní wọ́n kó lọ sọ́jà báwọn fẹ́ ta àwọn àti bàbá àtọmọ. ìgbà tí wọ́n dọ́jà tí wọ́n débi tí wọ́n ti ta màálù bàbá ti dàjà bàbá bá rẹ̀ ju bàbá bá sùn ìgbà tí bàbá sùn bàbá lọ́gbà yìí tí ó ta màálù rẹ̀ àwọn tí ó ra màálù bá dé ọmọ yìí wọ́n rí màálù yìí màálù lórí ọ̀dọ̀ lọ́rẹ̀ àwọn tó jí bàbá rẹ̀ ní a èlé dáa fún bàbá rẹ̀ lójú ó dà á sẹ́wọ́n bẹ́ẹ̀ tààrù wọn lò ní àbí àìsù dirham àbídì iná rẹ̀ lápẹ̀jùlẹ̀ wọ́n ní a fún ọ ní ìlọ́po méjì ẹ̀ jí bàbá rẹ̀ ká lè mọ̀ bí gbowó àbí ògbówó olóńgbòlẹ̀ jí bàbá wọn ìjà mọ́ bàbá mi ló fi ilé ṣe ní ilé kúndínlẹ́jì ilé jù ní ọjà àádùfẹ́ bẹ̀rún kan sí olóńgbòlẹ̀ àádùn ẹgbẹ̀rún gẹ̀ẹ́sì tó fi bí ìlọ́kù mẹ́wàá O lóun wọlé ti bàbá òun kí wọn ní dáa mọ́ bàbá òun lónìí ìgbà tí ọ̀wá wa wọn wá rí ọmọ àwọn táwọn wọn ò rí màálù ìgbà wọn wá gbọ́dọ̀ rẹ ní bá rí màálù lọgbẹ bàbá náà ti di ìlà a màálù gbọ́dọ̀ ní a máa wá kí oúnjẹ àní gẹ́lẹ́ ọjọ́ ni ara màálù lò Ọlọ́run ẹ̀ta a ọ̀rọ̀ níta kí ni ntí ọba gbà láàfún ọ orí tọwọ bàtà màálù fún àárín àwọn òní ọ̀tà máa ń lò dandan ní kọ́ ọ̀tà wọ́n ní lóun gbogbo tó láàrin ká pé dúpẹ́ fún nínú àwọn ilé pupa wọ́n ní owó tí ó dé owó màálù yẹn onídùú tẹ bá ti pa màálù yẹn tán ìbú àwọn kẹ rán létí tí wọ́n dàpọ̀ iye owó tó bá kàn ní kẹ ẹ san fún un ìtàn tàwọn ilé pupa náà eléyìí tí èsì eléwé pupa àwọn sọ wípé owó tí wọ́n padà fi ra màálù yẹn torí bí ìgbà tí wọ́n yà á nítorí rárá wọ́n wà lọ́gbà nípa musa alẹ́ yusuf wọ́n yà nípa musa gbogbo iye tó bá ti pè é sá lọ rà ó padà wá di ẹni tó ṣe wípé iye tí wọn ò lérò kí wọ́n lè ta màálù lé ayé ní ara màálù lọ́nà torí pé ọlọ́run bá fi dúpẹ́ dáadáa tó ṣe sí bàbá ẹ̀ mẹ́sẹ̀ ìyá àti ìdíwọ̀n ìgbà tí wọ́n wá pa màálù tán bóò ni màálù ó ṣe dí òkú ẹja máa wá gbára ọlọ́run fàkúlì náà wọ́n lọ sí ọlọ́run ọlọ́run tẹ bá ti pa bó màálù yìí tán ẹ wá gé ibì kan lára rẹ̀ ẹ fi na òkú yẹn ibi tó bá ti wù ní ẹni ọlọ́run ọba lágbára ọlọ́run yẹn lọ gé ibi tó bá wù ní ń bẹ̀ tẹ́ ẹ bá ti gé tán ẹ̀fìn náà òkú mi ẹ̀fìn náà tẹ́ ẹ bá ti fi náà yọ̀dà láàyè àwọn tafsir wá rò wípé èwo ni wọ́n wá fi náà ń bẹ̀ ni wọ́n wá fi náà ẹlòmíì ọ̀la pa ẹlòmíì ọ̀la ná ẹlòmíì àmàlẹ́ lè mú lọ ṣùgbọ́n ọlọ́mọ ọmọ ọba tó láàrẹ bá ọ̀sọ́ bíi tí wọ́n fi náà èyí túmọ̀ sí wípé ká mọ ẹlẹ́wo ni wọ́n fi náà kọ́ sáǹfà ní mẹ́rin ìyá máa dúpẹ́ fọlọ́ bí ọ̀sọ́ tó bá sọ àwọn àmàlì ni wọ́n máa gbà. ǹgbẹ́ màálù yẹ́lò àmàlì ni ọlọ́wá wa bàbá fẹ́ jáde ẹran a sì máa dùn. ìtàn láì tí ìdí wípé tán màálù dí òkú gan wọ́n gbà tán wọ́n ń lo nídìí ẹran. ni wọ́n bá mú páàtì kan lára màálù àmì pa nígbà tó náà wọ́n fi nàbà yóò sì dìde lọ́wọ́ àdìdì tán onílágbájá yìí lágbájá ti ń di wọ́n mọ́lẹ́ ti ń dalẹ̀ ẹ̀rọ ní ẹ̀ńtọ́pà ọ̀nà bóyá ìsọpọ̀ ẹ̀ńtọ́pà ọ̀nà yóò sì pa rẹ̀. فقل نظر ما

ìyẹn láti mọ̀ wípé jíjí òkú dìde kìí ṣe ààrẹ ẹyọkan ní tọ́lọ̀mọ̀ padà tábà wá sọ pé ànábì wa Ìsá òun nìkan ló jókòó dìde òkúta ànábì wa jí dìde kò ṣe é kà òkú tí mú Ìsá jí dìde ṣe é kà àkókò Ìsá dàá. àkókò Ìsá dàá. bẹ́ẹ̀ ta ń fakọ̀ mọ́làkú. àkókò Ìsá dàá. وأتيت لم من الآدم وأنت أحيانا أديالا من الآدم وأنت أحيانا أحييت وأنت أحييت وأنت أحييت أجيالا من الآدم وأنت أحييت أجيالا من الآدم أخوك عيسى دعا ميتا فقام له أخوك عيسى دعا ميتا فقام له أنت أحييت أديالا من العدم وأنت أحييت أديالا من العدم وأنت أحييت أديالا من العدم من أخوك عيسى أخو النبي صلى الله عليه وسلم تلك الأنبياء أبناء علات وما بابا كان مع النبي الله lójó àwọn tí wọ́n wá látẹ̀yìn Ibrahim bẹ́ẹ̀ bá tu lọ orí rẹ̀ wọ́n fọdọ́ rẹ̀ wọ́n fòrí anábì ní gbogbo àwọn anábì ọlọ́kọ̀ọ́mọ bàbá kan náà ni ìyá àwọn ọlọ́yàtọ̀ bàbá papọ̀ bàbá papọ̀ oní àfúrúkà Ìsá ẹni tó jẹ́ àkókò rẹ̀ ànábì tí sànábì wà Ìsá tí wọ́n máa ń pè ní èsù dàámà ìtàn ó pe òkú fàkọ́ màlàmù òkú sì dìde òkú ẹyọ kan ló jí wà á ń Muhammadu sallallahu alaihi wasallam. أحييت أبي عالم من العدم أحييت أبي عالم من العدم جيل أجيال جيل أجيال àìmáyé èèyàn ló ti kú wọn ló jí àdìyẹ tí wọn fi làkúrò níbi ìparun téèyàn bá mọ ìgbésí ayé tí lágbáwá ń dé ká nẹbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó yóò mọ kó kù anábì sọ̀rọ̀ dà láàyè kìí sòkú ẹyọkan la nẹ́bì dí gbogbo wa ìbólókù la àbáyọ ọlọ́run di à ọlọ́run fi ríran ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ omi sọ́dà láyé ọlọ́run bá ní pé kàzáríkà ọlọ́run ní wọ́n fẹ́ bí ẹni bọ́lọ̀ tí máa ń jókòó dìde níṣẹ́jú wọn báyìí wọ́n sì fi nà á òkú sì dìde ó sì sọ ẹni ọ̀pá ó sì kú padà lẹ́yìn tó ti kú ó dídìde kò dídìde lásán ó tún sọ̀rọ̀ tẹ́wọ́n alẹ́ yẹn tó kú dídì àti anábìwá anábìwá ìsà mùsà náà before ìsà òkú dídìde láyé tiẹ̀ náà kìí ṣe nǹkan tó wà pẹ̀kú lé àṣà nàbì kan ìgbà tẹ́wọ́n akọ́wá dídìde tán tó wá ṣẹ ní ọ̀pá kí wàá ni wọ́n ṣe fẹ́ ní ọ̀pá wọn. من تعجل الشيء قبل أوانه عوقب بحرمان وكان gbogbo alẹ rẹ àtiwọn náà lọ pẹ ní ọbẹ jogún wa kọ ìpamọpamọpa torí pé torí tara rẹ nìkan kì bá dánwò kúrò lẹ láwùjọ ọlọ́ni wà lórí epo. wà á yẹ kó máa yára kùn yíyá náà àwọn àmì mi ni mo fi hàn yín yẹn nítorí kẹ́ ẹ lè bá a sí làákà yìí ṣùgbọ́n sáwọn ọmọ ìsọ̀rọ̀ yìí ló ṣe làákà yìí wọ́n ti làákà yìí gẹ́gẹ́ bó pọ̀lọpọ̀ wa náà ti rí àmì torí àwọn àmì ọlọ́run ọba tó láàrin bá ń bẹ láàrin ìkọ̀kan wọn ká ¿Qué tal there. wá fòwò jókòó nìyí ṣé lẹ́yìn ò tó lámì fún yàn láti dúró ju sí ẹlẹ̀ fọ́nà òun fún mi lọ sáájú kó lè wọ̀ ọlọ́run lẹ́yìn náà ẹ̀mí yín ọkàn yín tó wá lé kókókó sí mi bẹ́ẹ̀ lọ́dún lẹ́yàwó àwọn ọ̀gá náà lò ìgbà náà yẹn tó wá ya tọ́kù sọ̀rọ̀ sí ọlọ́run níbi tí ọkàn àwọn ọmọ ìsọ̀rọ̀ yìí lò lè fàlíyà ọlọ́run lọ́dà bí àpáta yìí bí òkúta ló ti rí àwọn onídọ̀tí ló ìkíló tọ́lọ̀ mú òkúta tí ò ni ní ẹni orin àtòkúta èwo ló lè jù nínú orin àtòkúta èwo ló lè jù ẹ̀ dábì lóhùn òkúta lè jù ní lọ erin ni erin lè fọ́ òkúta lókùtò lè náyìn. èwo ló lè fi ní méjèèjì òkúta ni àwọn òkúta àwọn tó kú yìí àwọn àbá àdìyà báyìí pé hadida ìdùnmọ́ sí dájú sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fàhíyà ọ̀dà ìgbà tó lọ́wọ́ bá fi lè lo àpáta tó lò kúta ajẹ́pẹ́ kúta ó lè dùnrin lọ tá a bá tìrì bọ náà yọ yọ tá a bá jókòtà náà kò ní í yọ kò ní í yọ ó ló jókòtà tó lè fọ́ọ̀kì sí gbogbo ẹ̀ abẹ́ ìfọ̀jẹ́ sí ni ara àṣẹ́kù bọ líle òkúta lórí rẹ̀ kí lọ́ọ́ fẹ́ máa sọ. <laughs> ara àṣẹ́kù bọ líle òkúta lóbìnrin sára ayé mi ní táwọn yorùbá bá ní òkúta tó di etí tẹ ẹ bá fún ìwò yóò sì máa yóò sì máa yóò sì máa ká yóò máa ká bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ máa ní kílẹ̀ mi pa òkúta ni bí ẹ bá fẹ́ na irin náà orí òkúta náà lẹ́ẹ̀mọ̀ nàmọ́ yóò sì máa nà olójú òkúta kiri máa ń fọ́ òkúta ìṣẹ̀gbẹ́ rẹ̀ lọ́lọ́run ní tọ́lọ́run bá lọ àpèjúwe ẹ̀ dáre ní sílẹ̀ náà fàhíyà kẹlẹ̀ ìjárọ̀tì ọlọ́run kò lágbáta ọwà ògùn lórí ẹni rọ̀ àbá ibi ilẹ̀ ń nàdẹ́ mi ń dáró àrà tó wù yìí bẹ́ẹ̀ ni kátó lè fi jí ìsọ́tà àbí. sọ̀rọ̀lẹ́dá àlẹ́yìn ìlúbá ọ̀hánlá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti yẹrin tó bá ti gbogbo ọ̀sùn kò bá lọ fi sọ́sà lẹ́kọ̀ọ́ kò ní rọ̀ bó bẹ́ẹ̀ bá ti bọ̀ náà yọrọ̀. báwọn alákẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ bá wà ti bọ̀ náà tẹ́tẹ́ fẹ́ fi orí kí wọ́n gbélé orí àpáta. kò sì ní fábàtà. orí ọjà àtàlọ́tà owó sì máa nà. فهي كالحجارة ọlọ́run ní ẹ̀mí wọ́n lè ní ó lè bí àpáta àwọn àpáta tó bí tí jẹ́jẹ́ bá sọ níwọ̀n yóò ní gbọ́n àpáta tó lè yóò ní gba ọlọ́wọ́ ọ̀rọ̀ àpáta àyàwó àní yọkọ̀ níbi ọ̀rọ̀ orí bọ́ọ̀lù ní ẹbí fún àwọn àpáta tí kò ọ̀bàká yóò sì fọ débi kan ni kò ní fọ tán lọ́pọ̀ díẹ̀ bẹ́ẹ̀. bó ti rí ni ó ní ọlọ́run náà ni wọ́n lé bí àpáta kálíbà àmọ́ bí àpáta lè pọ̀ ìjọba àpáta sì lè tó àbọ̀ abẹ́. ọlọ́run ní àwọn aṣáájú ọ̀sọ́ àrà sí àwọn aṣáájú ló yẹ kó sọ àbọ̀ yẹ kó ní àwọn aṣáájà ọ̀sọ́ à kí ni a sọ aṣáájú yẹn mọ́ torí àwọn ọmọ tó tà fẹ́ mi fàhíyà kàlíhìjà àròtì ó dà gẹ́gẹ́ bí àpáta káàfù ni wọ́n so mọ́ ṣé káàfù wá jẹ́ símù ni èmi fi bára fi ni ọ̀yà nígbà mẹ́rin ọ̀sẹ̀ kíláàsì lọ́wọ́ mi ní alájọ́ ẹ̀rí bó ti máa ló ti wẹ́ ó ti ká àtòkù yẹn ti mú ayé ṣé ìwà rẹ ti gbé mọ́tò ọmọ yẹn wípé láìsàkà ní sílẹ̀ yìí ṣe é ẹgbẹ́ ìgbà bíbí ti yẹ̀wò. وهو السميع البصير náà ọ̀rọ̀ ní fàhíyàkẹ́lẹ́ ìjà ọtí awu àṣàjù kọ́sùwà ọ̀rọ̀ ní wípé ó dà gẹ́gẹ́ bí àpáta tàbí kò tiẹ̀ tún lè jù máa lọ ohun tó wá lè jù bẹ́ẹ̀ lọ sọ ọlọ́run ní òní bí àpáta ni ọwá ní àwọn àṣáájú áwùsì ní àtúrò ní máa ń ṣe àṣáájú àfààlà ni àbí ọyẹ kọ́ jẹ́ áwùsì ni àṣáájà onílò nílè jẹ́ àṣáájì nítorí àfààlà ọwá ní àṣáájú ajá wípé àṣáájú yẹn ọ̀tọ̀ ni tí wọ́n so má kìí ṣe ìdárọ̀tì àwọn àfọlọ́gà wọ́n ní àjẹ́ ìjọ́lọ́ wọn lu ara kì í gbàbí tí ó jẹ́ ìsìn. fàyíyà mísìlò lè já ọtí àwọn àṣà ìjọkọ́síwáta mímísìlì ìjà ọtí. sórí ọ̀dà gẹ́gẹ́ bíi àpáta tàbí kó lè ju irú àpáta lọ bó ti jẹ́ nǹkan ní yáwọn ọmọ tó yára tó àjọ máa kéwù ọlọ́run wá fẹ́ kí ó pé bí àpáta ṣe lè tó tọ́lọ̀ fi lè fi ṣàpèjúwe àpáta ní bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run wà iná mínà lè jà àwọn ọmọ ẹgbẹ́ nínú àpáta omi tọ́mọ ènìyàn mú inú rẹ̀ ní ti ń jáde tó ṣe é pé omi ọmọ ṣe jáde ń bẹ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti mu oore ń ti bí àpáta jáde nìtumọ̀ rẹ̀ àṣì òṣù oore lẹ́mìí ọmọ Ísírẹ́lì ìtumọ̀ rẹ̀ náà ọ̀rẹ́ ń ti àpáta bó ṣe le tó dáadáa ń bẹ́ẹ̀ ń bẹ̀ fọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn eléyìí lóore pẹ̀tù fọmọ ẹ̀dẹ́ èèyàn làwọn ìgbà tí àwọn èèyàn Musa wàyídì mùsàkọ́ tá a ti kà sẹ́yìn. wàyídì mùsàkọ́ Musa ṣe lọ́dún yìí ìgbà tá nẹ́mì Musa ń wá omi fáwọn ènìyàn rẹ̀ kí ló ṣe ọlọ́ni mú ọ̀pá rẹ̀ kó fìnà kí ni iná iná alhaja ìgbà tó wà fìnà kí ló ṣẹlẹ̀. àwọn ọmọ fẹ́ẹ̀

fáwọn yìí wàyí náà mi wá. ọlọ́run ní nínú àwọn àpáta ìmí ò sì là pa tọ́ bá là tán omi ò sì mọ jáde nù ẹ̀ yóò sì mọ dámọ̀ra ni àwọn eléyìí ò sí nǹkan kan lẹ́mìí wọn àfàbúrú bí ẹ̀mí wọn bọ́ba ilé túbọ̀ ta aburú rẹ̀ ó dùbú sí wà nípa màlọ́. wàyí náà mi wá. wàyí náà mi wá ọlọ́run wá ṣàlàyé rẹ̀ ó lè yé wa yékéyéké ó ní bẹ nínú àwọn àpáta eléyìí tí máa torí ìbẹ̀rù ọlọ́run dábọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ó ṣùgbọ́n jábà lórí yuhibbuna wa nuhibbu anábì ní òkè òṣùgbù tẹ̀ wọ̀ òkè ń fẹ́ náà wa àwa náà sì fẹ́ rẹ̀ òkè ó fẹ́ náà anábà Muhammad sallallahu òkè kí òkè wa fẹ́ràn nẹ́bì ee mùsùlùmí òkè arábìnrin ní òkè rúṣùdù jábàlù kan ni ọ fẹ́ràn àwa àwa sì fẹ́ràn àwa tá àwa dé èèyàn tààtàrà wà lìjẹ́nà bí wà fẹ́ràn ọlọ́ọ̀ni àpáta máa jábọ́ látara àbẹ̀rù ọlọ́mọba yóò sì jábọ́. àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti forí balẹ̀ fọ́lọ́mọ̀ bọba tó láàrin dá ó ní àlá mutasaddian ọlọ́jọ́ àkùnrin níta bá jù sórí àpáta èsì sórí òkè ìṣòro àwọn ọ̀dọ́ nìgbẹ́ta bá jù sórí òkè ìṣòro ah, Ah, ọlọ́run wa là wá o sẹ́ẹ̀rí ọ̀rọ̀ òdodo tí ẹ gba abúlé lérò pẹ̀lú ẹ̀ ní tí ẹ bá falẹ̀ kura á ní bẹ́ẹ̀ lọ́n fún ara rẹ̀ lórí ìṣòro ọlọ́run bó mú kú o ṣùgbọ́n tọ́lọ́run sọ́ńbẹ̀ kèésù kèésù o tá a bá jù ú sórí òkè kan bó ṣe wulẹ̀ kó lágbára tó kápátá àdó di fi tó lárọ àyíká wọn ọ̀ṣì àrùn mùtàṣọ́dì àrùn méjìlélẹ́. ọlọ́run dábàárà àbẹ̀wò ọlọ́run ti ń bẹ láàrọ̀ òkè yóò sì fọ́n kìí ṣe pé yóò fọ fún ara rẹ̀ látara àbẹ̀rù ọlọ́run fàlà máa tajà láàárọ̀ kò wò lè lè dábàlì yàrá làwọn. ọlọ́run ní ìgbà tó ń fi ra òun ọlọ́run kì kí lọ́lọ́ ṣẹlẹ̀ sókè ó kú dà ìbẹ̀rù ọlọ́run ọba ni àwa wa arábìnrin ọlọ́run ọba àtúnyẹ alágídí sí láti gba rọmọdọ́ọ̀nù ti bẹ̀rẹ̀ títí dùn alẹ́ ló ní ọ̀tá mi lọ́mọ mùsùlùmí tẹ́yìn à ń gbé bí ọlọ́mọ ọba ní gbangba títí ti sì ń jẹun tí èyí ṣe kiri ọ̀tá bí a ṣe bí àwọn èṣù mẹ́lẹ̀ tó àwọn àkáṣe lùtí tí a tó mọ̀ ọtí lọ ẹlẹ́mìíràn ní pé nígbà tó wọn tẹ́ mọ ọlọ́mọ ọba pa wọ́n sì mọ bíbí parọ́ sọ́lọ́n sọ́kọ́ kò bímọ. àti ká ṣọ́ra àwọn ọ̀bẹ̀rù ọlọ́run tó ti àwọn tí ọ̀bẹ̀rù ọlọ́run ọba àwọn tàná ni wọ́n jọ àwọn ọmọ Israel tọ́lọ̀ ní súnmọ́ kọ̀sán gbọ́dọ̀. فهي كالحجارة وإنا إنا لما يسمى ويخرج من الماء وإنا لما يحمل من خشية الله àti àpáta bó ṣe lè tó kò lè tó ẹ̀mí kẹfìrí ẹni ọba jẹ́ kẹfìrí tí ò nígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀mí ẹ̀ lè dàpáta lọ torí pé àpáta òkú ní báńkó ní nǹkan jẹ́ àǹfààní ní ó yà àti bẹ̀ jáde wá báyìí ẹ máa wú mi inú àpáta kiri ẹlẹ́gbẹ́gbẹ́ bọ́ọ̀lù ẹ fọ́ àpáta kẹ́ ẹ lè rómi inú ẹ̀ mú àǹfààní inú ẹ̀ lẹ́yìn. ẹni tí ọba nígbàgbọ́ tó yẹ kóró ń ọlọ́run ẹ ní rí dáadáa látọ̀dọ̀ rẹ̀ àyàfi nira. ẹni rẹ̀ ó lè ní tí báwo èèyàn náà wọ́n pera wọn léèyàn tí wọ́n sì ní tí èèyàn ẹgbẹ́ wọn ò ní fìdáyìlà mọ́dáyìlà kan ẹnìkan bẹ́ẹ̀ lùgbì kan wọ́n ní tẹ̀ báyìí lọ́dọ̀ rẹ̀ tẹ̀ báyìí fún twenty five thousand kò sí ń tàn ó ti ní kíní yẹn lẹ̀ kò ní sẹ̀sẹ̀ kan àjọ kàkọ́ kọ rẹ̀ sínú yín bí ó bá ti dùn inú agolo ọkọ̀ àrí kò ní di lásàdà iṣẹ́ tí wọ́n ń ṣe ń tiẹ̀ assassin assassin aláǹdà agolo náà ní má jù sí ní ìlú wọlé wà láyé má náà ní ìsìn ikú ti fún náà sàkóló wọ́n bá irú rẹ̀ náà sì bẹ́ẹ̀ lọ́dọ̀ burú jù ní wípé àfààní àfààní a máa ń pe owó tó bẹ́ẹ̀ àfààní ń pe owó ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti léèyàn títí títí ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ ẹ̀wọ́n kọ rẹ̀ wá àtọkọ rẹ̀ lójú sákòlò kò ní di lásàrì. irú àwọn bá yẹn ti mọ̀ pé kèfì bẹ́ẹ̀ bá tún wò kó lè jẹ́ mùsùlùmí torí pé bí tí ó ti bá jà ní mo lè dé ọlọ́ọ̀lọ́mọ̀ nǹkan ọ̀rọ̀ àwọn àjàmọ́ ti torí ara wọn bọ̀ ọlọ́ọ̀lọ́mà mùsùlùmí kìkì já táì ọlọ́run náà níbi wa sallallahu alaihi wasallam dìde láti wá ju gbogbo ayé ni lásọlẹ̀ ẹ̀kan tó bá ànábì ẹ̀yìnsá bá di òkú ẹ̀ ọ̀kan ànábì wa di gbogbo ayé ẹni ọba gba sí ànábì iṣẹ́ bá di àwọn èèyàn lọ́tà kì í ṣe ṣe apáyé kì í ṣe ṣe òkú wọ́n máa ń mọ̀ ọ́ ọ́ gbogbo tẹ́ ẹ kẹ́ ṣe láyé ẹ̀dá bọ̀ ọlọ́run bá ní ọ̀pá máa fún mi ní ìṣòkò mi ìṣàkóní fúnra ní gbogbo ìdájọ́ ẹ bá ṣe gbogbo tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ rò pé ẹ ṣe gbé kò sá ṣe bí àṣepá mi. ìyá wọn máa ta jíjò kó náà sí máa àmìlà tí mi ní kọ́ yìí ní mọ́ ọ̀dọ́rọ̀. ìyá wọn máa ta jíjò kó náà sí máa àmìlà tí إن تودوا لو أن بينها وبينه أمدا بعيدا وما تدري نفس عملت وما عملت من سوء إلا لو أن بينها وبينه أمدا بعيدا mẹ́rẹ́ àmìlá ti ní kọ́ yìí dọ̀rọ̀ ọlọ́run ọjọ́ kan bẹ tọ́ba tó bá lè yá gbogbo tó mẹ ní ènìyàn ti ṣe ní dáadáa yóò rí wọn dọ̀rọ̀ tẹ́yí tá a bá wà lè kéwù tí wọ́n bá ń kọ́rẹ́ bí sà tí wọ́n bá ti dá ọkọ̀ rẹ̀ kí lè mọ́ wí mọ̀ wá bí ó ṣe iṣẹ́ rẹ̀ nìyẹn. káàdì mi ni ó bá mọ́ dọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ ó pẹ́sẹ́ǹtì wá gbé báyìí. وما عملت من سوء تود لو أن ọlọ́run tó ṣe lábúrú náà tó ṣe ní dandan wáyé àníwájú yóò a máa wò wípé tàwájú ọ̀làwà ánàrà ìnà àbọ̀ àbá ń ta ìrìnà. ìdílé ewu abúrú rẹ̀ mọ́lẹ́gbà ìyá yóò wá fẹ́ bí kí òréré kan tó dènà wà láàrin àtẹ̀kùn tiẹ̀ má rí lórí ti mọ̀ yín pé rírí aburú sí i. ọlọ́ni wa máa mọ̀ ọ́. gbogbo nǹkan ṣe dáadáa nígbàgbọ́ mẹ́jẹ̀ ni yóò máa gbẹ̀sán tí yóò ṣe ọlọ́run jáde dáadáa gbà ó ọlọ́run jáde dáadáa gbà eléyìí kan là ń ṣe lọ́wọ́ yìí ọlọ́run jáde dáadáa gbà mẹ́ẹ̀ ọlọ́run mọ́tò لك إنك على كل شيء نعم طبعا بين طيب وعليكم السلام One is not likely to be a person. It doesn't mean only that I'm ní ìdàlájú ìmáàmù kan ìmáàmù kan. ìkànnì kan bẹ ní àṣà ìlẹ́yìn ọdún ọdún àti àwọn àti yẹn kú. ọlọ́run lọ sànù ẹni ọsọ ní nǹkan tó sọ ẹni ọsọ wọn ní nǹkan tó sọ ṣùgbọ́n àwọn tí rí ní èsì nǹkan dáadáa nǹkan tí ò rí bẹ́ẹ̀ ní ara ń bẹ àwọn tí lè rú pa ẹ bá lọ́wọ́ àti lè àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn akíní mọ́ bẹ́ẹ̀ bisá wẹ́rẹ́ lójú kòkòrò pé wọ́n ń jọ mọ̀ sí lọ́wọ́ kìí ṣe wípé ẹ̀gbà àtọ́lá làbẹ́ àwọn yàtọ̀ gbé wọn náà rọ ni wọn rọ ní àwọn àti dọ́là wọn làwọn sì máa rọ. bàbá kan bẹ ní ìlú náà ti bẹ mí gbogbo ẹni wọn fẹ́ tẹ̀ máa mọ̀ ní ìjọ tíra rẹ̀ ni àmàwọn ọmọ ní bàbá kan bẹ mí tó tíra rẹ̀ ní ẹ máa lò yóò fi gbé nǹkan tí ẹ ká lẹ́tẹ̀ ń kọ́ lọ́wọ́ ara rẹ̀ ní ayé ṣùgbọ́n àdéhùn tó lálàáfíà àwọn ọ̀rọ̀ tí ò lálàáfíà Ibn Abbas sọ bẹ́ẹ̀ wọ̀ ó ní ní tafsir ń bẹ jẹ́ àbí tìsí Ibn Abbas wọ́n ní tafsir Ibn Abbas kò sí ní sàbí kẹ̀kẹ́ tó ṣe kura tó ṣe tafsir kura láti bẹ̀rẹ̀ ló kù kù sí kù sí. tẹ̀lé bá dẹ̀ lọ wọ àwọn méjì ni wọ́n ń dà wá ní mùsùlùmí bàtà ìkẹ́lẹ́ bí àwọn méjèèjì kà tó àwọn ọmọ kò sí sánà ju tafsir tẹ̀lé bá lọ wọ àwọn náà àwọn náà ni wọ́n àtàwọn àgbẹ̀ àwọn náà wà sọ àwọn wà nínú abájọ sọ báyìí ẹsùn kí wọn abájọ wọn kó ànábì yóò wà lójú olùwà yọ dẹ Ọlọ́run sà mọ bọ. rárá kí ti máa ń tẹ. ìbéèrè náà wà ìbéèrè tẹ fẹ́ bẹ̀rẹ̀ ó ti kú torí pé tí wọ́n sọ máa èsì tó lára àgbà torí tí ẹgbẹ́ sọ ní pé tó bá ti kí bá ní sàárì parí kí ló dé pé tòsí sílá tó ń kí ni àwọn tó máa ń tẹ́gbẹ́ sọ ṣùgbọ́n nígbà táìmù tí wọ́n sọ fún yín kí sàárì parí kì í sáìmù ní ẹni parí bíi five twenty kìíní five twenty kìíní làlùfáàjà ló ń ṣẹ̀ṣẹ̀ yọ tẹ́lẹ̀ wáyé gbà yí bá wá ṣẹ̀ṣẹ̀ yọ ó láwọn ẹ̀kẹ́ tá nẹ́bi ní ká ṣe kátó ká sùpà ìgbà yẹn wọ́n tó ó pè wọ́n tí wọ́n wá pè wọ́n tán áwà tí wọ́n fi lára ká méjì ó yẹ kí bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó sì wà láàárín ipa tó kí ibi tí bíi nìkan sí ni ẹ̀. lọ́yẹ̀ ṣe bá ń tẹ ẹ ní o èèyàn bá ń tẹ ẹni kíní bá ń tẹ ẹni kí sẹ̀wọ́n bá gbà <laughs> náà. eléyìí hmm. ah, kì í sọ̀rọ̀ àwọn méjèèjì ní ọjọ́jọ́ jókòó ní ká gbọ́ àwọn pé kí ló ń pè wọ́n wà jọ sọ́lá rẹ̀ èyí ò lè bẹ́ẹ̀ ní ká sọ bóun ní oṣù tẹ̀lé sílẹ̀ láìláì torí ní tó wọ̀ fún nìkan lọ́rùn ní tó wọ̀ fún báyìí olùmọ̀ ọkùnrin ìdẹ́nu ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ń tẹ́ bí èrè wọ́n kọ́ńplẹ́ksì ju bí ẹ ti ń bí èrè ẹ lọ ọlọ́wọ́ sáà náà wà ní àbúná wá fàájú ok. àwọn ẹlẹ́yìn ti ń pa wọn àmà àsìkò wọn ẹlẹ́mí pé fún five wa ẹni tí ń pè five wa ẹ máa da àwọn ẹlẹ́yìn máa jẹun jẹun tí wọn àmà àsìkò wọn. inú àwọ̀ ẹlẹ́yìn mi tó di àmì wọn ẹ ti ń pè wọn tẹ́lẹ̀ wọ́n á dà ẹ má dára lóhùn ẹ máa jẹ pé nígbà tí wọ́n jẹ́ pẹ̀lú tọ́m ẹ wá jòkó dáadáa yẹn ni wọ́n bí lù tọ́ ọlọ́wọ́ pa aṣọ hàn kálá ókè wàá ẹjọ́ dọ̀la ọlọ́wọ́ sọ àjọlá ah, lọ́wọ́ sọ